نجعل ولا ضم إلى سبيل إلى التقوى طريقة أخرى ألا وهي التفكر في خلق الله وتفكر في آيات الله وتدبر ولذلك كان ربنا تبارك وتعالى يقول في قوله لقد أنزلنا هذا القرآن لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون عباد الله جاء بإسناد صحيح من حديث عطاء رحمه الله رحمة واسعة قال دخلت أنا وعبيد بن عمير رحمه الله الجميع على عائشة رضي الله عنها فقال ابن عمير يا أم المؤمنين أخبريني أن أعجب شيء رأيته من رسول الله صلى الله عليه وسلم فبكت أم المؤمنين عائشة رضي الله عنها وارضاها ثم قالت كان رسول الله صلى الله عليه وسلم معي في ليلة من ليالي ثم قام رسول الله صلى الله عليه وسلم فتطهر ثم قام يصلي ثم بكى بكاء شديدا بل به لحيته وكذا بل به الأرض ثم كان على عهده هذا حتى استأذن بلال رضي الله تعالى عنه وارضاه بصلاة الصبح فلما رآه بلال فسأله يا رسول الله لماذا تبكي وقد غفر الله لك ما تقدم من ذنبك ما تأخر قال قال رسول الله صلى الله عليه وسلم أولم أكن عبدا شكورا قال أنزل إلي ليلة آية من قرأها ولم يتفكر فيها ويل له ويل له ثم تلا رسول الله صلى الله عليه وسلم قوله إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ọ̀pọ̀ nípa tó sọ́wọ́ mùsùlùmí akọ̀rọ̀ àdúgbò ìka jẹ́ fún ànábì sallallahu alaihi wa sallam ẹni tí Allah subhanahu wa ta'ala tó fi ṣe àwòkọ́ṣe dáadáa fún wa gbogbo ẹni tó bá Allah subhanahu wa ta'ala àfikún bí ànábì síwájú sallallahu alaihi wa sallam ọmọ wa ń wo bí ànábì ti ṣe bó ti bá ọlọ́run ọba rẹ̀ lò bó ti bá àwọn ẹ̀dá ọlọ́run ọba lò bákan náà bí ànábì ti lò pẹ̀lú àwọn kàtí àlè ìbùdó nílẹ̀ ọlọ́run ọba ọlọ́run tó ní kútu àtọ kọjá àtàwọn kútu àgbègbè mẹ́rin sẹ́yìn à ń bọ̀ wọn fọ wípé ọ̀nà wo náà ń gbàdé olùgbàyà wọn subhanahu wa ta'ala nígbà tá a ti mọ̀ wípé ọlọ́mọba kò pèsè àbújá náà ní fáwọn kankan tó di àwọn tó bá pààyà rẹ̀ lọ. àwa ń múlẹ̀ ẹyọ kọ̀ọ̀kan èdèjì àwọn ọ̀nà eléyìí tá a tọ̀ tá a bá ti ń kẹ́sọ̀ pẹ̀lú àwọn ọ̀wà yìí á wà ní olùgbàyà ọlọ́run ètò kópa fẹ́ múlẹ̀ nìyí o náà ni nǹkan kan tó jẹ́ wípé a máa ń kà lẹ́nu ni àìsábà lù ú òun náà ni àtàkọ́kùrù fi kọ́ńkìlá ọ̀tàkùrù bí àyà àdìhì kéèyàn máa fi àyè lẹ̀ láti máa ronú nípa Allah subhanahu wa ta'ala kéèyàn máa fi àsìkò lẹ̀ láti máa sì mọ̀ nípa àwọn Allah subhanahu wa ta'ala tó dá látara bẹ́ẹ̀ ma títí bí wa a ó fi ànábì ṣe àwòkọ́ṣe dáadáa fún wa tá a bá wo ìgbésẹ̀ ànábì sallallahu alaihi wasallam qabla an-nubuwwah ṣáájú kí ànábì tó di ànábì ọlọ́run tó bu ara máa ń kà ní bẹ̀rẹ̀ pé káyọ̀ yẹn jẹ̀bi làbọ́n ní ṣọ́ra ẹ̀kọ́ sọ́nà àti ìdẹ̀wọ̀n àyíṣọ́ ọ̀bẹ́rì ní àṣàbí rọ̀ṣọ́l àdébí máa ń lọ síbi kòtò ṣẹ̀rá yàtọ̀ hàn náà sí ayẹ̀tọ̀ àbẹ̀rẹ̀ after man lọ síbẹ̀ láti lọ rèé sílọ̀ àwọn mímọ̀lẹ́ ẹja fà síbi gbóná yàtọ̀ síyà ìmọ̀ lọ sílọ̀ níbi gọ́rọ̀ fìrà ìjọ náà lọ àmàdé ìdàràbí ọlọ́run kí wàá ní ìjọ sí lọ síbẹ̀ àtàkọ́kù àbí ìmọ̀ lọ ronú nípa Allah subhanahu wa ta'ala yóò jókòó bẹ́ẹ̀ yóò máa wò tó bá wo sọ́mà lọ yóò sì mọ̀ látara rẹ̀ tó bá wo rẹ̀ lọ yóò sì mọ̀ látara rẹ̀ tó bá wo òrùn lọ yóò sì mọ̀ látara rẹ̀ kò sí àwẹ̀ kò sí hajj ṣùgbọ́n bí máa ń lọ gọ́ọ̀rù ṣẹ̀rá ní máa ń lọ ọjọ́ òkúrò wa títí títí tí hàtà ìyá àwọn àtúntò ọmọ rẹ̀ yára ó tó wá di pé ọlọ́run ọba wa ní kí jìbìrì wa bá nàbí ọkọ̀ náà nàbí ọlọ́run eléyìí nàbí tó di ọlọ́run ọba rẹ̀ lè bẹ̀ àtàfọ́kùrù kéèyàn lè máa ó ní wàhá àgàgà ó ní lọ́pàá tó fi jẹ́ wípé káàna mi ń sì fájà olùyáàlùlá àlàárífínà nínú ìròyìn àwọn ẹni ọlọ́run mà tí wọ́n tọ́lọ̀ mà dáadáa àtàkùrù fi khalqillah ó ní wípé wọ́n máa ń fèrò nípa àwọn tọ́lọ̀ mà dáadáa wọ́n máa ń fààyè ìjókòó lẹ́yìn pé kí lẹ́sẹ̀ wà nínú kẹ́mi tiẹ̀ kí n ronú díẹ̀ nípa tọ́lọ̀ bá subhanahu wa lè mọ̀ ìjẹ́ àmì sallallahu kọ̀sánà ìmọ̀ máa ronú nípa Allah subhanahu wa ta'ala kódà nígbà tó di ànájọ́ ọ̀rọ̀ bàbá tẹ́ abọ́wọ́ àbọ̀ kẹ́lí mẹ́bí ní ṣẹ̀bá tó gbàgbé sọ̀hẹ́ yìí nígbà ní sọ̀hẹ́ yìí ó ní àwọn ohun àti ìkẹta pé ní ọ̀bẹ́ yìí ibùn ọ̀bẹ́ yìí àwọn méjèèjì lọ wọn lọ fún ìdílé ọgbà yàwó Aisha lọ́jọ́ lọ ayé ọ̀dọ́ àjọ kan báwo sábà yàwó Aisha àwọn sábà àwọn wọlé ibùn ọ̀bẹ́ yìí wọ́n di ìyàwó Aisha lọ́rọ̀ yìí pé ìrẹ́ umul mu'minin dákun làbádìkẹ́ mo fẹ́ kọ́ lọ́rọ̀ ẹ̀ fún wa ní lábàárẹ̀ aláàjọ lè ṣe ìrọ̀ àìsí ìnù Rasulullahi sallallahu alaihi wasallam fún wa ní lábàárẹ̀ ní tó ṣe ọ́ lé màdù tó rí ara nàbí ọkọ̀ rẹ̀ ní ànàbí ọlọ́run ti rẹ̀ ìwọ́n ló sì tó sún máa ń pọ̀ fún wa lábàárẹ̀ kí ni tọ́jú ọ̀rẹ́ lòdì fún ìgbésà yá nàbí sallallahu alaihi wasallam inú bá bẹ̀rẹ̀ wáyà gbogbo ògbésí ayé àmì pàtà ẹlò tèmi lẹ́nu ṣùgbọ́n èkó yà mí lẹ́nu dùn ó ní ìṣẹ̀lẹ̀ kẹtọ́ ṣẹlẹ̀ ní ọ̀sán tí ànábì sallallahu alaihi wasallam ní òru ọjọ́ kan nínú àyálí nínú àwọn òru tó jẹ́ pé ọlẹ́ tèmi ni nínú àwọn ìyàwó àtẹ̀bí ti ṣe máa ń yí òru rẹ̀ ti ṣe máa ń kó látọ̀dọ̀ ìyàwó kẹsí bọ́ kejì alẹ́ tèmi lọ jẹ́ sí ńjọ́ náà tí ànábì ìbẹ̀rẹ̀ ọ̀dọ̀ mi sallallahu alaihi wasallam ọ̀pẹ́ àbíkùnrin bó ṣe dìde wọ́n sọ fún ìyàwó Aisha yìí pé ìrẹ̀ Aisha fún mi láǹfààní mo fẹ́ farasí Allah subhanahu wa ta'ala ìyàní nítorí máa ń ìní làwọn ṣe gbogbo bàtà ìdí máa yọ kí máa yọ yọ súnmọ́ náà náà àti ìdìbò tó tọ́ ọba bẹ̀rẹ̀ sí ní kírun ìyàwó ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ níbi ti gbérun ìdó ọpẹ́ ojú ẹ̀ tí káwọn olórin ọba ìgbà sára bíi ti ń sunkún sallallahu alaihi wa sallam ẹkún ìpín bọ̀ díẹ̀ díẹ̀ nínú ẹ̀yà kátó kátó bọ̀ yorùbá ti ọ sí forí kalẹ̀ gbogbo lẹ̀ ibi tó forí kalẹ̀ ti ti ó retí pé súnmí bẹ́ẹ̀ tó kọ́pẹ́ bílálù dé ọwọ́ agbẹ́yàn lọ́dọ̀ nàbí sallallahu alaihi wasallam pé àsìkò wọn ti tó sẹ́yìn tí bílálù wá wá torí ànàbí ọwọ́ akẹ́sìn pé omijé ń ànàbí ìyàwó ayé ṣẹ̀ṣẹ̀ jọsùn léde kò léde ànàbí owó kan kò lóru lọ́wọ́ lẹ́tàmẹ́ tàkọ́lẹ̀ ní ìdọ́dún kàmẹ́tà àfàrà tó sì jẹ́ pé o ti kà fún adigbọ́lẹ́mẹ́ gbogbo tó o ṣe lẹ́sẹ̀

ẹ ń bá ka àyà náà tí ò wá farabalẹ̀ dúró kó sèrò òun nípa kí lọ́wọ́ gẹ́ sọ níbi àyà yìí wailu lahu wailu lahu àníbi ni oyin bu rẹ̀ ìparó ti dé bẹ́ẹ̀ nu wọn kà pé inna fi khalqi samawati wal ardi واختلاف الليل والنهار لآيات لأولي الألباب ọlọ́run nípa apá adáfẹ́ náà sílẹ̀ àti bí òru àtọ̀sẹ́ fi ṣe ń gbàtẹ́ fúnra wọn ọlọ́run ní àmì wà mẹ́wọ́ الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم وتفكرون في خلق السماوات والأرض àwọn tó jẹ́ wípé gbogbo wọ́n ti fáwọn náà lójú gbogbo àsìkò náà rántí ọlọ́run ọba wọ́n mọ̀ wọ́n á gbèrò nípa pé sọ́mọ̀ tọ́lọ́run ọba dá ìgbẹ́ kí ló ń torí ẹ̀dá wọn àwọn ìdílé tọ́lọ́run ọba dá ìgbẹ́ kí ló ń torí ẹ̀dá tí ó bá rò lọ rògbọ́n òun ò rí pé kò torí ẹ̀ kò torí ìlú kájú dájú wípé káàdì ti bẹ̀ mọ́ òun lọ ìpayọ̀ ọlọ́run ó tù wọ́n lékún tí ẹ bá ṣe lẹ́yìn ní tí wọ́n bá rò lọ́rùn bọ́bá ìṣẹ́nu wa padà rí gbé ìtọ́lọ́run ah, fẹ́ gbà lérò nù ipa náà wọ́n wà lékún wọ́n wà sọ fún rọ́bàdà máa kọlẹ̀ kùtà ààbà bọ́ ọ̀tìlẹ̀ subhanahu wa ta'ala àbọ̀ ẹ̀dá ọlọ́run ọba wa o máa kọlẹ̀ kùtà ààbà bọ́ ọ̀tìlẹ̀ sọ́mà àtìlẹ̀ gbogbo ọ̀dánù rẹ̀ ọ̀dà fún yìí ọ̀ mo ti ń sọ fún gbogbo tí ọba lè jókòó kó ronú pé kí lọ́lọ́run fẹ́ mú jáde di tọ́jà ìfẹ́ wọ́n yìí lòlá ìparun ti dé bá rú ẹni bẹ́ẹ̀ yóò rọrùn fèsù láti jà kó lẹ́yìn àwọn onímọ̀ ni ajẹ́pẹ́ hadithi ọjọ́ ọmọdà fún wa pé nínú ojúṣe ẹ̀sìn táàmù ọ̀sẹ̀ òun náà ni àtàkọ́kù abọ́dọ̀ máa ronú nípa Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n àwọn ọmọ ọlọ́mọba subhanahu wa ta'ala yìí kó sọ́dọ̀ àdìsí mẹ́mọ̀ tàbọ̀rọ̀ ní àdìsí ẹ̀dẹ́gbọ̀n ọ̀dọ̀ ó sọ̀rọ̀ àbáyé tafakkaru fi àlá ìlà wọ́n tafakkaru fi dáàtì ìlà ẹ máa ronú nípa àwọn gẹ́gọ́nà bá subhanahu wa ta'ala dá ní o ẹ má ronú nípa pàápàá ọlọ́mọdé ẹ tó fi pàápàá ọlọ́mọba ọpọlọ yín kò lè gbẹgbẹ lẹ́yìn tẹ̀lé ní kò lè àti ìwúni àti ìfáàtì yìí ọpọlọ kò lè gbé ìròyìn Allah subhanahu wa ta'ala kò lè gbẹgbẹ àmọ́ wa mọ ọlọ́run ọba láti ara àwọn nǹkan tó dá iṣẹ́ ọ̀rọ̀ àmọ́ sọ fún kálukú ó sì pa ọlọ́run ọba tó òun náà ni bó bá ṣe lè ronú dìlòdìlò lórí àwọn nǹkan tí Allah subhanahu wa ta'ala dá iná kọ̀sọ́ jẹ́ nípa sọ́dọ̀ máa sọ̀rọ̀ pàlọ́ Qur'an ọlọ́run ọba ní wa tilkal amsal nadribuha linnas la'annahum yatafakkarun ọlọ́run ní gbogbo àmì tá a gbé kalẹ̀ nínú Qur'an oríṣiríṣi òwe iná ọlọ́run ọba pa ọlọ́run pa àwọn òwe kan náà Qur'an ẹni ó bá lè ronú sí yóò jẹ olùpayọ̀ ọlọ́run ọba torí yóò máa rí èèmọ̀ pé a ah, ọlọ́run ọba lágbára ju bí àti yóò lọ ẹ̀ka ló lọ́ha òkè lọ. الحمد لله رب العالمين أحمده وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله عباد الله قال عز من قائل يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون الآية واعلموا أن عبد الله بن عمر رضي الله عنه وارضاه شرب ماء باردا يوما ثم بكى فكان الناس يسألونه متى وعد البكاء فقال تذكرت آية في كتاب الله عباد الله كونوا من الذين يتفكرون في آيات الله الشرعية والكونية نسأل الله الذي لا إله إلا هو أن يجعلنا جميعا من المتقين أقرأ مسلم مسلم لا يتقين أترى عليكم يكاد النبي صلى الله عليه وآله وسلم من نور يا ولي الله ما ونكون من رنون الله سبحانه وتعالى ومن رنون نبقى أمام أمام الله سبحانه وتعالى wọ́n sì máa ń ronú nípa àwọn òwe eléyìí tọ́lọ̀ ń wa tá a bá wo alukur'an dáadáa àwọn òwe onírànràn ń bẹ kí bẹ́ẹ̀ bá ti lè ronú sí àwọn òwe yìí sí yóò máa jẹ́ ti bàrà náà bẹ̀rẹ̀ ọmọ ìdàgbòkè kábùkàtì méjì àkọ́kọ́ ní ọlọ́run bá mú oríṣiríṣi òwe ọkọ̀ nínú òwe bá pa ní jẹ́ àwọn àfáà ní ẹnì kẹ́kẹ́ náà yà àkílò ha ilẹ̀ àlùmọ́ọ̀nì àwọn tí wọ́n lè gbọ́ nǹkan yẹn yé làwọn tí ẹ bá lè fa balẹ̀ ṣe lòun sí kí fẹ́ sọ mí ìtẹ̀lé o àbí níbi òwe tí ẹ bá wà padà mọ́tò yóò sọ di ẹni tí àníyàn rẹ̀ dá tó ọlọ́ni àyẹ̀wò tó àhàdóhùn ọlọ́ni tó ó lè wú kẹ́kẹ́ nínú àwọn èèyàn kẹ́ ọjọ́ yìí pé yóò ní aljanna kan janna yẹn ọgbà oko ni yóò ní ọgbà oko kan tajiri min ta bẹ̀rẹ̀ ha ọgbà oko yìí ẹnìkan oko re, ọgbà oko rẹ̀ la padà ń sọ̀lá bẹ̀rẹ̀ ìmẹ̀mẹ̀ èso dàbí náà ó sì ṣe àwọn èso ọ̀sẹ̀ ìbẹ̀lóko mo ẹgbẹ́rẹ́ so la sọ̀lá bẹ̀rẹ̀ ilé fi wá bu ju oko rẹ̀ kì í ṣe wàhálà kò ju oko ọlọ́run ní gbogbo tẹ́sí ti ń lókè sí ayé rẹ̀ náà àti bí okòó lè dín rí wọ́n aṣọ bàhùn lòkè balẹ̀ ọ̀pẹ́ ẹni àgbàlagbà ara bá dé gbogbo bá dé bẹ́ẹ̀ tó lókè ọlọ́run ní wọ́n náà wòdùn oríyá tó ń bọ̀ àfa ọlọ́run ẹ̀tún mẹ́wàá wo ẹni bàbá olóko yìí tó padà dàgbà yìí ó tún wá láwọn ọmọ ṣùgbọ́n náà ìmọ̀lọ́ ni pé dùn àfa àwọn ọmọ yìí ọ̀gbẹ́ ni wọ́n ìmọ̀ sọ́bìlì mọ́rọ̀ bóyá ààrẹ ló sọ mọ́dọ̀ lẹ́ni tàbí lùsọ́gọ́rì àbí ìlú bíá kéré ọlọ́lọ́lọ́ ni wọ́n ọlọ́ni bàbá yìí nígbà tó dájà yìí fáwọn ọmọ rẹ̀ jọlẹ̀ yìí ó sì tún ìjẹ́rìí oko rẹ̀ náà tó ti pé nítorí kó bùkátà lómi ọlọ́run ti fún lómi inú oko kò dààmú tètè pé náà sọ dada ọlọ́ni fún àsọ́ọ̀bà àrùn tó yìí náà rùn pàṣípàrọ̀ kí lẹ wá fẹ́ sọ nípa rẹ̀ ló bá dijọ́ kan ìní iná bá sẹ́yìn olóko rẹ̀ ló bá dáná sí gbogbo oko rẹ̀ ó sì dàgbà kò lágbára fún sísẹ́ ẹ̀ṣẹ̀mẹ́ ọlọ́run ní kàdáàlì tẹ́lẹ̀ òwe ọ̀rọ̀ táwọn sọ kalẹ̀ yìí a fi ṣàlàyé ọ̀rọ̀ pé fún àwọn wo àwọn tẹ́ bá lè fi tàpá kúrò lẹ́ gbọ̀rọ̀ lọ́wọ́ àwọn tẹ́ bá lè dókòló ló pé kí ọlọ́run fẹ́ sọ ní ayé àyè àgbàlá ẹnìkan tó lóko á sì gbọ̀rọ̀ rẹ̀ tó fi láyé ẹ̀dùn náà ọ̀dà kò omi ń wà ń pẹ̀lú rọrùn gbogbo èso ń dáre pẹ̀lú rọrùn ìbẹ̀rẹ̀ sí ń àtàyàwó àtọmọ ni àgbà ògbódébà ó sì ti bí máa ń iná padà wá dáná sun oko yìí láti kòkó ti dògbò tí ó lágbára mọ́ kò sí lọ́mọ tó lè fara sí pé ah, ebi àwọn ní gbogbo owó tán náà nì kò sí tí ó lọ́n fẹ́ sọ. ẹ̀ẹ́dì bí àlọ́ ó bùkà àtàkì ìmọ̀ jókòó ronú pé kí lọ́mọ fẹ́ sọ àwọn onímọ̀ ní inna allah azza wa jalla ọlọ́run bá subhanahu wa ta'ala yushbir bi hadhihi al-aya aya yìí ọlọ́run bá ń fi aya yìí sọ̀rọ̀ àwọn al-mannan wal-muradi ẹni tó jẹ́ wípé onírèbú èèyàn àtàlásè rẹ̀ ọlọ́run bá sọ̀rọ̀ wọn láyà ẹni tó ń pẹ́ tó bá sọ orí pé yóò sèrè àti ẹni tó ń pẹ́ tó bá ṣe oore yóò ṣe é ṣèdè káyé rẹ̀ fáwọn àlàfé àwọn ìdìbò ni ẹ ti fi kẹ̀kúrakúra wọn wọn ní sáà bá ronú sí ọ̀rọ̀ bàbá ìdáadáa á rí wípé bàbá yìí náà gbọ̀rọ̀ ní ti wàhálà pé ọjọ́ alẹ́ ọ̀dà ọjọ́ alẹ́ ọ̀dà nígbà gbọ́dọ̀ máa ń jẹ́rìí ọmọ ajẹ́rẹ̀ tí èèmà sì dùn síkiri adébáfẹ̀yìntì bẹ́ẹ̀ náà lẹ́nu ìtọ́jẹ́ pé ó ti ṣe olóore síwájú Allah ọkọ̀ fáwọn ó ṣùgbọ́n kò tó nítorí àkájé lè mọ̀ láti ní yóò mọ̀ pé òun náà níbi tí yóò ti ní lè fi lọ́wọ́ bí ẹni ràbà tó ti dàgbà náà tí yóò lè fi sẹ́ kankan náà fẹ́ẹ̀lì náà rọ fàtọ́bà yìí sọ́rọ̀ fi náà fàtọ́bà kan fọ́lá kìí àná ọlọ́run wà ní gbogbo ẹ̀ tó ti ṣe átíkù dánù o kò sì lè wà sẹ́yìn lọ́wọ́ láti sẹ́yìn. níbo ni àwọn onímọ̀ ìdílé tó náà máa sọ pé sàfàkò pẹ̀lú ríronú tí ọ̀rọ̀ ọlọ́run bá sọ̀tàn ọ̀tá bó ti á pọ̀ lọ́kùnrin àná yẹn tó fi jẹ́ pé àwọn sálà tí àwọn ọ̀rọ̀ sọ́nà ọba sọ fún wa lè ṣe ń dáàtì máa wúrúwúrúwúrú àti ká máa wò pé kí gẹ́rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ sọ bí. wọ́n ní ibùdó ọmọ rẹ̀ dàlá àánú ọ̀rọ̀ ọmọ rẹ̀ ó omi tútù ìjọkẹ́ ìyìn tó yẹ pé ni bó ṣe sunkún. gbọ́ tàzẹ̀kẹ́rùtù ìní mo rántí àwọn àṣàdà náà mo rántí àwọn ọmọ ẹlẹ́ iná bí mo ṣe mú tútù ìtara ìlú sílẹ̀ mo wá rántí àwọn iná pé tí wọ́n mọ pariwo náà ní ìyá jọ́ọ̀jẹ̀ wọ́n bí náà nìyàwó tútù àfihàn àríyànjẹ̀ máa ọdún mọ̀rọ̀ wọ́n mọ̀ sọ́rọ̀ ọmọ náà ìgbà ẹ ọmọ ọmọdé náà ẹ fún wa nínú omi tọ́lọ́ ọba fún yín tàbí ìkẹ́mí ìtọ́ náà ọba fún tòsí àti ìdìbò yín ó ní mo ṣe àwọn mi gbé ọmọ ẹ̀ kí n ṣiṣẹ́ olóore kí n má bàa náà ní mo ṣe kí n tútù láyé kí n lè láti náà mélòó nù wa ni là ń ronú pọ̀ lásìkò táyì gbádùn lọ ǹjẹ́ àwọn ronú pé ìdàkejì ẹ̀ ń bẹ tó bá láti yà máa dáhà àtúnṣe ẹ̀sọ́ lọ́n dáadáa táàbà fún tó ẹ̀sẹ̀ lọ́n dáadáa ibi tá a fi gbádùn láyé yálà mọ́tò ni ilé tó dáa ni obìnrin tó dáa ni gbogbo gbádùn ayé ajá tó dáa ni sáà mọ̀ pé ìdàkejì ẹ̀ ni yọ̀ọ̀mọ̀ ẹ̀jẹ̀ fẹ́ sí bá bẹ́nu náà ìbùn ọmọ omi tútù ní mu ó sì bù ẹ̀mú káà lè mú tó pàtàkì jùlọ pátá ó mú ọ̀rọ̀ ìwá nínú tafsir rẹ̀ ó ní zakara ashabul qissa rajulan àwọn tí wọ́n sọ̀tẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa ọkùnrin kan lárúbáwá ọkọ̀ kan ó sì máa ń da ẹran lẹ̀ ìrakúnmí rẹ̀ kẹ́ńtọ́ kan nígbà kan òun ó rọ́bà ah, nílẹ̀ ọba bẹ́ẹ̀ alábá ìbá yí nípo ràkúnmí kí wọ́n pè wípé bíkẹ́ mo wá pé ó kọ̀ ràkúnmí bíà ràkúnmí mi dìde ṣé gbogbo oríṣi ẹ̀ka àyè ló tẹ̀lé mi ìlú pé bẹ́ẹ̀ ọwọ́ rẹ̀ ló tó ẹsẹ̀ ló tó ìgbà ojú ẹ̀ lọ́dọ̀ náà lẹ́yìn bí ṣe ń sọ̀rọ̀ ó ní bí ṣe ń sọ̀rọ̀ èmi ti ń dáni lójú ẹ̀ nígbà wa sukusuku ń wá bí pé ṣé ràkúnmí náà lòdù ọ̀tún báwo ó ní rárá o ní mo ti ń yípo rẹ̀ mo fi lẹ́sọ̀ọ́ tí ń wò lẹ̀ sí ń jọ́sìn báwo láàrin òsì lè mú mi. àwòlá yìí sálà fún ẹ àwọn sálàfù wa rèé o bí àwọn ti rí nípa ìjọsìn ìrònú nípa Allah subhanahu wa ta'ala ìgbà tí àwọn sọ̀rọ̀ dáa tó kú radiyallahu anhu ọ̀dọ́ sàbí yóò jẹ́rìí àwọn kan lọ́wọ́ mọ̀ sọ̀rọ̀ dáa wípé ìrẹ́ mọ̀ sọ̀rọ̀ dáa àbúdọ̀ dáa ọkùnrin tó kú lọ́kọ̀ọ̀kọ̀ báyìí iṣẹ́ olóró lọ́mọ ẹ̀ ń ṣe jù ó ní àbúdá dáa tẹ̀síwò gbogbo àsìkò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ rẹ̀ yọ àjọ rẹ̀ tàfàkì àbìlẹ̀ àtìlá yìí máa ń ronú ipa Allah subhanahu wa ta'ala yóò máa wu àwọn àmì olóhùn kan síkejì yóò máa wọ̀ pé yìí nígbà tó bá di bí àsìkò díẹ̀ yóò tún padà wọlé káàkiri lérí mọ́ tó padà yá ìmọ̀lẹ́ òtún gbogbo ní àmọ́ tó bá rọrọ àsìkò tá a fi ronú payé bóò ni mọ́tò kó lè ní méjì bóò láti parí lẹ́yìn bóò ní sábò làwọ orí ẹ̀ la wà tí kò fi mú àwọn ọlọ́lẹ́yìn kọ̀ọ̀kan ká padà sí ọ̀dọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala ká máa fààyè lẹ̀ nípa wípé wọ́n ní Ibn Abbas rí ẹnìkan jọ kan rọ́bì ọlọ́ àmọ̀ náà wọ́n lè dẹ́kun ẹni ẹ̀kẹ́ dàkẹ́ ní àwọn sàhárà ọ̀dàkẹ́ wá jókòó bí kan ṣe ìfáwọn tí mìíràn wọn tí bàbá ti wá rí pé ẹni tó dákẹ́jọ́ sọ̀rọ̀ yìí ó ti jìnnà ẹ kọ́ lọ́mọ ẹ̀kọ́ lọ́pọ̀ dáadáa bàbá ọ̀dà ah, ọ̀rọ̀ mi ìjà pẹ̀sẹ̀ òun mo ti bí àbújá mo ronú sẹ́kẹ̀tà nígbà tá ni àwọn sọ́kà fẹ́ kọ̀ sí o ìdílé àbáṣù ní gbóhùn ti wá ní kọ́lá jókòó tí ọ̀bẹ lẹ́ẹ̀kọ́ sọ̀rọ̀ òun wá ń bí pé ayé nà bàlá sùnmáàlù ó ní ìgbòlódé nìsín ntóbínú ìgbòlódé nìsín bẹ́ẹ̀ ni ṣe tajú ó ní àṣìṣe rà ó ní bí mo dé ni pé mo ti ronú dégbà tá a kọjá lórí afárá na hawla wala quwwata illa billah ajẹ́ pé náà láti ó gẹ́ẹ̀tì ẹni pé ilé ìdíkò ń bi àwáyé o ó ti ronú lọ nípa tí ó sọ̀rọ̀ lẹ́kìá máa ń gbà wá sí ó ní ibi mo ronú dẹ́nu ìsinmi pé hánà kò lórí afárá tó jẹ́ pé tá a bá ń kọjá lórí afárá yìí lábẹ́ báwọn ti rí nìyẹn tó jẹ́ wípé ẹ̀sìn wọn ipa Allah subhanahu wa ta'ala ju wọn ó dúró dáa ní táwọn sọ ni pé nínú tí ó sọ ọ́ lòlùpayọ̀ ọlọ́run òun ni ká máa fàyè rẹ̀ ká máa ronú pọ̀ ọlọ́run ọba o ní ọ̀nà tó jẹ́ wípé ìmọ̀ alukur'an nìjẹ́ tó ní táàbùrù musu insha Allah tó bá di kó bá ti mọ̀ a mú àwọn àǹfààní onírànràn wa àwọn èèmọ̀ òwe ó jẹ́ pé pẹ̀lú káàdùnú sí nínú Al-Qur'an ńlá ìmọ̀ ìtọ́lọ́kọ̀ bá ń sọ àti tí bàbá lè gbọ́ gbogbo nǹkan yẹn yóò dogun ìpara ọlọ́kọ̀ bá fún wa àbí aláàbínú àlọ́ rẹ̀ inú ẹjọ́ ìpara ọlọ́kọ̀ bá dé kọ́ra àtọ̀tọ̀ ọlọ́run jáde pẹ̀lú ẹ̀ اللهم صب لنا خيرا صبا صبا ابدا عيشنا كدا كدا اللهم ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار توفنا مسلمين وحيدا المسلمين وحكنا بالصالحين غير خزايا ولا مبصرين وصل وسلم وبارك اللهم على نبينا محمد وعلى اله وصحبه الاخيار وسلم تسليما كثيرا بارك الله لي ولكم في القران والسنه ونفعني واياكم بما فيه من ذكر حكيم اقول ما تسمعون استغفر الله ولكم والغفور الرحيم الله أكبر